الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله وكفى وصلاة الله وسلامه على رسول المصطفى وعلى آله المجتبى وعلى أصحابه أولي النهى أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أعبرون قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته قطن فلان بتسوى مسلمين الحمد لله قطن ترى لكم كرات جرفان نبي صلى الله عليه وسلم ان ترى بلد بما جاك rẹ̀ fún gbogbo wa aláwọ̀ bá ní sàlékún kí ànábì wa bá ní sàlékún ọ̀la rẹ̀ àti àwọn arẹ́lẹ̀ àti sọ̀hábà rẹ̀ kí àwa náà máwọn tó kẹ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjàgbé àlìkíyàmà ẹ̀rẹ̀ àánú ẹ̀sìn à ń bi àlọ́sọ̀ tó ń jọ kan sọ̀rọ̀ wípé mẹ́wàá gbẹ̀yìn tó kù yìí à ń bẹ̀ ẹ́ kémi àtẹ̀yíká ti wà nínú ẹni tí ó fi ṣèkò ń jẹ́ pé eléyìí sí mi ní òru lẹ́lẹ́tìlì kọ́dírì pẹ̀lú ìdúró fẹ́mi ọlọ́run pẹ̀lú ìrùkú fẹ́mi ọlọ́run pẹ̀lú ìfọlọ́bà fẹ́mi ọlọ́run ọba wá gbọ́ lẹ́rú mo bọ́kùn ná lọ́rùn rẹ̀ kọlọ́njọ́ jáde gbogbo wa jẹ́ àwọn ẹni tọ́lọ́wọ́ kò ilé ìfún dákun ṣàánú wa ìṣesí ànábì wa nìyẹn ìwà ànábì wa nu sallallahu alaihi wa sallama ìyàwó ìṣà ní tí ó bá ti di wípé Ramadan bá ti ku mẹ́wàá gbẹ̀yìn báyìí ó ń ṣe ọlọ́run ìyìn tí ó sì ní wípé ṣáda ní ìzárọ̀hù yóò fò tí aṣọ rẹ̀ gbin wà áyíkọ̀bọ̀ áìlẹ̀hù yọ́ mọ̀ jí ìyàwó rẹ̀ ee oun náà wà bú o oore rẹ̀ o ee ẹni ni wọ́n tẹ́ni wọ́n padà kálá ìpẹ́ o kí mẹ́tò wá ṣe wà áṣìyà lẹ́yìnlátẹ̀wò gbogbo òru wa máa ń fi ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ìfi máa ń sin lọ́hùn ọba lásìkò yìí ni àlàáfíà fi sìn ọ́ sí ọ́ sí ọ́ o. ibi tá a fọ̀rọ̀ tìsí lánàá o náà ni àwọn nǹkan tẹ́jọ́ pé téèyàn bá ti ṣe èṣù ó rí bẹ́ẹ̀ gbà wọlé yóò wà á padà gbà kó so ojúrò èèyàn àkọ́kọ́ kéèyàn má tẹ̀lé àwọn ẹ̀kọ́ tí ọ̀sán nǹkan wa nígbà tá a bá fẹ́ sùn ńlá ti sọ̀rọ̀ àlùwàlá a sì ọ̀rá yẹn díẹ̀ lánàá ìyẹn lọ bẹ́ẹ̀. wàkìrọ àti azkar bákan náà àwọn nǹkan kan bẹ tó ní bá ṣe pẹ̀lú pẹ́pẹ́ fúrúta àfi sún mọ́lọ́n tá a bá fẹ́ sùn ànábì kọ́ wa àwọn nǹkan yìí a máa wí pẹ̀lú ògùn ọlọ́run àwa náà kà díẹ̀ fún wa lórí ètò yìí ọlọ́run ló pé kí a rí ṣe ní ọmọdé ọdún yìí ó ń wù àkórí bẹ́ẹ̀ inṣàlá rahman káka àwọn díẹ̀ fún nínú àwọn àdìkárùn náà ìjẹ́ sọ sọ pé ká máa kà tá a bá ti fẹ́ sùn èṣù kẹ́kọ̀ọ́ ò ní súnmọ́ wa ṣùgbọ́n ká tó rí jìnnà ń káti ẹ̀kọ́ kọ́ mú méjì kan wá tó jẹ́ tó gbẹ̀yìn Suratul Baqara kama kàwọn ẹgbẹ́ sọ́nà àdìsá ibn Abbas tí imam muslim gbẹ́wà radiyallahu ta'ala rọ̀bọ̀ wà rahimallahu al-imam musliman ìwọ̀n bẹ́ẹ̀ àtàwọn gbólómi gbólómi gbólómi náà bẹ́ẹ̀ tuntun wa àwọn àdìkárù ìká mọ́fojú kéré rẹ̀ kájọ́ kádàkùn jẹ̀mọ́ gbogbo àdìkárù ìta bá fẹ́ sọ́gan bákan náà àwọn ayé ọwọ́ gbẹ̀yìn ní suratu Ali láti bi lillahi mulku samawati wal ard walillahi mulku samawati wal ardi wallahu ala kulli shay walillahi mulku samawati wal ardi wallahu ala kulli shay'in qadir wa si gbe o se olomo nka tó bá dórí ibùsùn rẹ̀ inshallah a lè padà ko gbo àwọn nǹkan ina jo ka sala yi e fa ko tó di pé a ko le to torí pé lórí yo a ní bí e kó tó tó di pé ètò ọmọ tẹ̀síwájú torí pé àìdè bí kankan bí ká pe nǹkan ní ọgọ́rùn-ún ká ṣẹ̀ṣẹ̀ wà dérí mẹ́ta àtààbọ̀ ohun gbogbo ń tà sí wà lọ́wọ́ yìí àwọn gbogbo ohun tí ẹ̀ fẹ́ subhanallah bóyá fẹ́ ṣe tí ó pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ kò tó bó ṣẹ́jú tí a bá ti borí ibùsùn tán ẹlòmí ó ṣẹ̀ṣẹ̀ wà fẹ́ sùn báwọn wọn ti bá kọ big note ọ̀fọ̀ odidi big note kan tó bẹ̀rẹ̀ dágbé pípọ̀ ń lọ sùn lágbo mẹ́sàn-án ọ̀rọ̀ àgbo mọ́kànlá kó tó sùn. àti tí ó tẹ̀ jí ogbèsì wájú. yóò tẹ̀ yóò tó jẹ́ gbèsè yóò pọ̀fọ̀ pọ̀fọ̀ pọ̀fọ̀ pọ̀fọ̀ pọ̀fọ̀ gbogbo tí ọ̀kan àtàmà àtàmà gbogbo ọkọ̀ sásásùn yóò gbèsè náà pùlẹ̀ lórí yọba tó fi lera wọn eléyìí kò sí tí àǹfẹ́ bá ń bẹ̀ ju gbogbo ogbó tó ń kálukú rí nínú ìsẹ̀mí náà lọ ìzán èyíntẹ́ níbi kọwa ì bẹ́ẹ̀ ṣe ń ba tó bóri dínà ẹ̀ tó bá rọrùn bẹ́ Allahu Akbar níta sọ fún wa nìyẹn bákan náà wà náà ala shiqqil aymani bákan náà láwọn ẹ̀kọ́ tí ànábì kọwa tá ẹ̀gbẹ́ apá ọ̀tún oníká máa fi lélẹ̀ nígbàtà bá ṣẹ̀fẹ̀ bẹ́ẹ̀ láti sùn bíọ́mọ̀ ẹ̀ sì dákun ẹbí á sọ oorun kan o oorun wo ni àdìsí kan wọ́n lọ́wọ́ pé háàdì àdúgbòsàn wọn lórí ọkùnrin kan tó sùn ní mọ́sálásí ọwọ́ àdàkùndílẹ̀ ó sọ lọ́wọ́ ni háàdì yìí nàòmíyà tó ń rìwáyọ̀ oòrùn ọmọ náà ni ìwọ́yọ̀ wà báhùn èyí tó fẹsẹ̀ múlẹ̀ olẹ́ni tó súnmọ̀ fẹ́ntàn bí rí tó sì dákùndínlẹ̀ ó sì rán wà fẹsẹ̀ tápé àà ah, ah, ah, háàdì ìdọ́jẹ́ àtún yùbùgídù Allah kéèyàn ọgbà báyìí dùbùlẹ̀ ìmọ̀ ẹbí ọlọ́wọ́ bá nú jẹ́mọ́ bí ẹ̀bá gbọ́nà kan máa sùn tí ń bí ọlọ́wọ́ bá nú ẹran tó lọ ń kó tíà kí eh, branch báyìí báyìí kí ni kankan kí ni àkùmọ́ wọ́n ní lágbájá ní ẹ̀wọ̀ ń bọ̀ lọ́rọ̀ ẹ̀kújọ́ ní à wọ́n bẹ̀ lórí lẹ́nà wọ́n bẹ̀ lórí ah, àrí ó yẹ kó òkúta ẹ̀kọ́ wá bílónì wọ́n lẹ́tọ̀ kan lọ́dọ̀ ẹ̀tẹ́ ń bí kọwàá jẹ́njẹ́ àárọ̀ sọ́bàlàkà ìmọ̀mọ́ ìvẹ́n intan pariwo fún wa ó ní ká dúró bí àfáàsọ́kì ni ó tó dúró sí gbogbo ọ̀fọ̀ tó ń pa náà láti ìjọ iná orí pé kò múra wọn náà ni ẹlòmíì kò sì mọ̀fọ́ pa wọ́n bá ṣe náà ni yóò máa mi sẹ́rẹ́ gbogbo ilé ó ti sùn ní rọrùn àsìkò tó yẹ kó o sinmi ọdọ àmì ọlọ́tàrọ náà ni ó ọmọsẹ́rẹ́ kọ́ ọ sọ ẹ̀jẹ̀ bí ọbẹ̀ tó ọmọ fi ẹ̀bà rùn kí ni gbogbo ilé ìtorí ọlọ́run jẹ́mọ́ ẹ̀ àmọ̀ kú láyé ìjọ kan àwọn tó fi ògùn ìfún ẹgbẹ́ ń kú yóò tó fi ẹ̀mọ́ yàm lẹ́nu jù ọ̀nà tí mọ̀ ẹ́ káàkiri tí wọ́n ti wá sógun lọ́dọ̀ bàbá kan títí títí títí bàbá ń barágbà bàbá ń bakú èmi máa ń wò pé ìjọ ń lọ yẹ kí àwọn èèyàn ọgbọ́n mọ̀ pé ẹ̀tàn kìíní yìí kò sí ìgbà ìgbà òkú torí pé ta ló kó alẹ́ fún ọ̀la ibi táwọn èèyàn bá ti pàdé ara wọn bẹ̀ wọ́n bá sọ pé ẹ̀sẹ̀kùn sẹ́yìn tó mọ bòmí o wọ́n ní bàbá ti kú o sẹ́yìn tó mọ bòmí o ní ìbẹ̀rẹ̀ wọ́n tó ti máa pé nọ́mbà mi fúnra ọkọ̀ ah ìwọ́n jù ẹ̀bá kan náà fóònù náà ṣùgbọ́n èmi ní ìmọ̀ bẹ̀dẹ̀ dáa bàt ẹ̀ẹ́dẹ́ ti dẹ̀ mọ́lọ́gbà tó lọ wọ́n tó pinna wọn káàkiri ah ọlọ́run dákùn mọ́ pètò pèrò pé á jíyà mọ́ pàálí mi àti lórí ẹgbẹ̀n tí ń gbọ́ wa dákùsànú wa o dákùsànú wa o dákùsànú wa o dákùsànú wa o àwọn ń bọ̀ tá a bá fẹ́ sùn wọ́n ní ká fẹ̀gbẹ́ ọ̀tún sùn ẹ̀mẹ́jì a máa dákun délẹ̀ ìsùn kan ní tí máa bí ọlọ́run bá nú àyàfi táàrẹ̀ bá mú yàn síbẹ̀ ẹgbẹ́ ọ̀tún kò rọrùn ẹgbẹ́ kọ̀sùn pé mo fẹ́ dá ìlọ́fà ilé yìí torí pé a gbọ́dọ̀ sọ kayan dáadáa ká sọ kayan dáadáa ìntọ́wà lè múyàn dakùndélẹ̀ ọ gbọ́dọ̀ jẹ́ pé ọlẹ́ skills látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala òun ni jẹ̀mọ́ ẹ̀mẹ́jì àmọ́ dakùndélẹ̀ sùn máa o jẹ̀mẹ́ méjì àmọ́dakùn lọ́yẹ̀ súnmọ́ o a ní rí bínú ọlọ́run ọba o ọlọ́run ọba ò ní bínú sẹ́tù kọ̀ọ̀kan wa o yọ́ yọ̀nú sí wa ní o àwa ń bọ̀. fadarul ilmi iqmisuna ila al-Qur'ani turfiduna. sẹ́dí gbogbo ìlú ń bẹ fún gbogbo àwọn ọmọ àwọn tí wọ́n yà rẹ̀ lára ìlànà ìgbòho tí ọmọ nìdí tó lóyún ẹni tó àwọn sí alukur'an. Èyí bàbá sọ̀rọ̀ ìta àti sàrẹ́ta lè ní ẹ̀kọ́. Ma'had Tahsil al-Qur'an wa Dirasat al-Islamiyya. Institute of Quranic Memorization and Islamic Studies. Ìpìs ìyàrá Bódìjà ọ̀dọ́ Express Road Ìbàdàn. Mọ́nẹ́dà bá wa fọ̀ nígbà tí sí Sulaiman Sẹ́lẹ̀dì Awal àwọn ìyẹ̀yà àwọn ìpín tá a pinnu ọmọ kalẹ̀ fún Arabic Studies. Kíkọ́ nípa ìwé lọ́gbàwá tó lè tán. Western education ẹ̀kọ́ ìgbàlódé. and boarding is allowed twenty-four oh eight one one nine four two four one two four oh eight one one nine four two four one two four máàdì tàfíìlì Qur'an ló ń pe gbogbo òbí pé ẹ wá sọ àwọn ọmọ yín dolórí rẹ̀. àtàwọn nǹkan míì tọ́nà bíi ìtọ́ka tó ní bá ṣe pẹ̀lú ẹ̀kọ́ oorun sọ́sùn tí èèyàn ọba ti wá tẹ̀ láwọn nǹkan yìí ẹni tó mu ẹ̀mú ló mu ìlà fi ń ké gbogbo ẹ̀yin mùsùlùmí tó lóun kírun fọlọ́hún tọ́ǹbá wọn mu ọ̀pẹ́ ẹ̀yìn ológògóró ọ̀ǹbá wọn mu fònàgàù ọ̀ǹbá wọn mu. ikulagbó àgbà rẹ. ikulagbó àgbà rẹ ìwọ ti ẹ̀sánú wa kọjọ ọ̀kọ́ fọ́tọ́ alẹ́ mi. amina. bọ́dá wa kan bẹ wọn kúndùn ògúrú tí ò da ẹni tí wọn tó wájú àgbàlagbà sí wọn bá wọn sọ̀rọ̀ ládùúgbò yìí tó fi jẹ́ pé kíní yẹn ní ìdí àdúrà nù. lọ́kẹ́ bọ̀dá àdúgbò. bọ̀dá àdúgbò ni. fáwọn bọ̀dá yìí tó ń dánwò

ṣé èèyàn náà pé èèyàn tí èrè fọwọ́ tẹ̀ mọ́ ọrùn yàn káàkiri náà fi jọ pé gbogbo ń bí ń kálukú bá fìsì àdúrà ni ẹ máa fi ràn lọ́wọ́ ẹn tí ń ṣe lọ́hùn kò ṣeé mú mùkúmù kò ṣeé mú gírì nítorí pé èṣù ó ti jọba lọ́kàn rẹ̀ ń táì mu àfi kẹ́ mú bá sọ̀rọ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ tọ́nà owó fi ṣe kíni o tí wọ́n fi túlẹ̀ jẹ̀má ẹ ń bá ti ń ya pantánà bí sọ yìí gbogbo kí ló mu mọ́júmọ́ nígbàtí èsùn ẹmu ńlómu nígbàtí èsùn ìgbólómu kẹ́yìn ìgbàtí èsùn ògólómu kẹ́yìn ìgbàtí èsùn sìgálómu kẹ́yìn ìgbàtí èsùn cocaine cocaine ló gbogbo nǹkan ìpátẹ̀ ẹjọ́ ẹ̀jẹ̀ àfihìlẹ̀ ibẹ̀ ni aburú ti ń sekí ni o ní ti ń wọlé bákan náà ẹ̀ ń bá ti ń tàpàṣẹ ogun nǹkan tá a sọ ìtẹ́kọ̀rọ̀ta yàtàlá àbùbí ṣaitan èsù yóò padà máa fọpọlọ́ntọ̀ ń sí é fàyùwásùwìsùlàhù yóò máa wá kòkòkúkò sínú ẹ̀mí rẹ̀ a kò ṣe ní rí bẹ́ẹ̀ ọ̀tá ni tí ń wá yàn kí gbogbo ọ̀nà ọ̀nà wá là fún àwọn mọ̀lẹ́kà tí ó kùnlẹ̀ máa sọ àwọn ti kú òǹtí pẹ̀lú gbogbo ìjẹkújẹ ìmukúmu tó mu sùn ìjẹkújẹ tọ́jẹ sùn àwọn ti fi ilẹ̀ after àgbàtà àwọn fi ilẹ̀ èṣù ti jẹ gàba jẹ̀mọ́ èṣù tẹ wá ń wòyí in tí ń bẹ́ẹ̀ àti ẹ̀nú ọ̀tá kò mú léré ọ ń sọ fọ́lọ̀ wípé sọ́rọ̀ mọ̀ àbí adama yìí ń wà bá wọn níwájú wọn báyìí ẹ̀yìn wọn wọn à nísinmi ẹgbẹ́ wọn wọn à nísinmi lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ òsì ìní jẹ́ wọn ó sinmi tó bá tiẹ̀ wà wà á rí opportunity báyìí bóò ní irú ọ̀tà bẹ́ẹ̀ bóò ní ó ṣe e. àwọn ọ̀nà mùtẹ̀lífàtín mútanàwíàtín minha àwọn ọ̀nà tí máa gbà máa wá máa bàtẹ̀ èèyàn jẹ́ yìí tí máa gbà kó ìbànújẹ́ sí yẹn lẹ́mìí tí ó gbà dáàrin èèyàn tọ́lọ́wọ́ bá rú tọ́ba ti ṣe bẹ́ẹ̀ ó lè fi dáàrin ọkọ̀ àti àwọn orú tọ́ba ti ṣe bẹ́ẹ̀ ọ̀nà wo ni máa ń gbà ẹ̀jẹ̀ aṣọ díẹ̀ ń àwọn ọ̀nà iná àkọ́kọ́ an yuriyahu fi náà máa yuhzinuhu wa yukhawwifuhu wa yubukihi èṣù fọ́tò tó ọlọ́rẹ̀ gbé wá yóò rìkọ́ọ̀dù tiẹ̀ náà na yóò sì gbàwọ́ rẹ̀ yóò bá gbé bẹ̀ ààrẹ náà ni ọmọ rí mẹ́ fáwù ní tí ọmọ sí ni wípé bóò lòun ó ṣe bànújẹ́ ó kúkú rẹ́rìn sùn ni kò wá rẹ́rìn sùn ń bọ̀ lálàáfíà tí ń lọ ọlọ́run ọba ìkí ń ìkí ń rí ẹnu òjì báyìí òjì inú bànújẹ́ ni ìtẹ́sù ọ̀kọ̀ọ̀kọ̀ síwájú nù bí irú kí wá ni ka àyàrọ̀ nafsahu bíi kéèyàn wá sùn téèyàn bá ti tako gbogbo àwọn ẹ̀kọ́ tánà bí wí kéèyàn ò sùn kéṣù ọ̀ máa fi rí èèyàn hàn yàn lójú ràn wípé èèyàn ń ṣe zìnà èèyàn sì ṣe èèyàn wọ́n wọ́n bá lójú ayé kéṣù ọ̀ máa fi hàn yàn lójú ràn pé èèyàn ń jíwo mọ́sálásí yóò rí plain plain ojú wá tì wọ́n tún mú tí wọ́n bá ti ẹ̀ mú yọ́ mọ̀ pé ah, bóyá bákan ní ọ̀rọ̀ yìí kéèyàn orí rẹ̀ lójú ràn wípé òun kíìsì àwọn obe káàkiri ojú títì kéèyàn orí rẹ̀ lójúran wípé òun ń lọ rèé ṣe gá láàrin ọjà gbogbo ẹ̀ wá ń wo àtèrò alọ́ àtèrò àbọ̀ kí òun rẹ̀ lójúran wípé wọ́n já òun wò hò gbogbo ń tà ń sọ ọ́ bọ̀ láti ẹjọ́ yìí ó nìyẹn kí òun rẹ̀ lójúran wípé wọ́n dá ọjà tí wọ́n ti ń ta àwọn èèyàn lẹ̀ ó wá alákọ̀ọ́kọ́ ẹni tí wọ́n fokùn so ṣé ẹ mọ̀ wípé gbogbo tí mo kà á lẹ́yìn èṣù ó ti wá oúnjẹ automatically fún àwọn agbódegbà rẹ̀ èèyàn bá rẹ̀ lójú rẹ̀ pé wọ́n fokùn so mẹ́lẹ̀ ṣé wọ́n máa ń fokùn sọ́rọ̀ ọmọ nàbí adama gbóǹtọ̀ bá ti bọ̀dọ̀ ológun lọ ibi tẹ́sù fẹ́ sẹ́ńdì lọ náà nu. àwọn ejẹ́ǹtì èṣù kí ni tó lórí pé okùn. irú okùn wo sí bẹ́líìtì ẹ̀rọ. okùn olówù. ti bàbá tí ẹni ètí fi ni. àwo. ti lọ inú. bákan náà yàn lọ sórí yá á tì í yóò máa jábọ̀dọ̀ ó ti gbókùn síbi ìṣẹ́jú márùn tí ó jì yóò wà á fà padà yóò sì rí fojú ara rí pé inú náà ló ń fẹ́ já sí pé a yọ ọkùnrin sọ́dọ̀ àwọn ẹjẹ́ǹtì ṣàìtàn kí ni tẹ́ ẹ̀ bá sọ báyìí kódà wọ́n kàṣà tí ń báyìí náà ni òun mọ́tò báyìí kódà òun dúró àti gbúrúrú òun kàn ní kọ́ ọ̀járun náà báyìí kódà òun ti fojú wí náà gẹ́ tó ti ra òun lórí kódà òun làgùn eh, dìde lójú rẹ̀ ni pù báyìí lòun kàṣà lè tají ni ẹ eh, ẹ eh, bàbá ẹ gbáhùn gẹ́gẹ́ bá ara ń gbẹ́ kọ́ ọ̀bọ̀ tó ṣe sọ fún yìí lórí ìhúndè jẹyìn ah! ah! kí lọ́kàn àbẹ́ eléyìn níbi kọ́ lọ́sọ pé sọ̀sọ̀ bá nàbí ìṣẹ́rí aṣọ kí n bàbá gẹ́ agent shaitan ibi tí wàhálà ti wọlé bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn rèé ee eh, ibi wàhálà ti wọlé bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn olélẹ̀ yìí o ọfẹ́ bànújẹ́ òní tọ́píìkì ìntí ọmọ ẹjọ́ rí ni wípé kọ́mọ rí rẹ̀ lẹ́ni tí ń padà ń ṣẹlọ́n lẹ́sẹ̀ tó burú ọ lè rí rẹ̀ pọ́ùn jọ̀sán lójú rán ó lè rí rẹ̀ wípé òun lọ ṣègá sórí mímbàrì mọ́sálásí ó lè rí rẹ̀ pọ̀ ń dúró lórí mushaf òun bá kí òun wó mọ́sáàsí. ogun kò sí bí òṣèlú rí rẹ̀. òun gbá màá mọ̀ létí. kò sí bí òṣèlú rí rẹ̀. àwa ń bọ̀. àwọn yatakallamu fillah tàbí kọ́ bá rẹ̀ lójú ran wípé òun sọ nǹkan kan pa ọlọ́run wa rasulihi àtàwọn ànábì ọlọ́run bima yasu'u pẹ̀lú tí ọ̀ dà kí ọ̀ bá rẹ̀ lójú ran wípé gbogbo olùpẹ́ wọ́n wá ní ìta àpéjọ sí ni pé kòrónà tí ọ̀lọ́ bọ̀rọ̀ yìí ta ni ọba ní bọ́lọ̀ ń ṣe pé ah, tó kẹ́ pé ọlọ́mọ jẹ́ òun èmi kọ́ òun lójú ìwé tí mo ní kó kálukú yẹrí nípa ẹ̀mbásí lè bá ní dẹ́rú ẹ̀wò ọ̀dọ̀ ga wa pé lòun ọba bóde pé ah, ẹ ná kí mo fẹ́ máa ti jú ẹ̀sìn náà òní ọ̀wà àbá bọ́ bẹ̀ tàbí kọ́ mọ sọ tí ọ̀dà nípa àwọn ànábì ọlọ́run ara àwọn nǹkan yìí èṣù fẹ́ fi bànújẹ́ ni nítorí pò náà ti tàpá sí bó ṣe yẹ kó sùn kò sùn bẹ́ẹ̀ lára àwọn tí túmọ̀ ń ṣẹlẹ̀ áò yunkiru shay'an min al-ghayb wa nahwi dhalik tàbí kéṣù ògbé àláwá ní ẹ̀kọ́rọ́ téèyàn òfin ní gbà pé ìyá ń bẹ mọ́tẹ́yàn bá kú yóò kàn rí ẹnìkan tó kú nù bínú ọlọ́run ẹni tó jẹ́ pààyàn pààyàn ẹni tó jẹ́ mugbó ẹni tó jẹ́ pé ìtẹ́yìn ò lé kò ṣèfẹ́ ọlọ́run tẹ́ ìjáde láyé bí kẹ́yìn ò rí ẹnì tó jẹ́ ẹni èṣù tí ẹ̀ náà mọ̀ pẹ̀lú èṣù lélẹ́yìí èṣù ní ń bọ èṣù ní ń sìn gbogbo tí ń sẹnu kéèyàn wá lálà èṣù ọ̀wà fi hàn wípé ń bẹ nínú àlìjànnà. <laughs> wàhálà dé yóò wà rí ẹ lójú náà gbogbo ọtí ń kírun tí ẹjọ ọjọ rẹ àtò náà wọn ń kún ọ lọ náà fún ẹ ló sì rí. ó sì mọ wípé èṣù ní fọpọlọ òun sí pẹ̀lú ọ̀nà tó ń gbà sùn bí ẹsẹ̀ ní kò ń ṣe ni o kò ń sùn bẹ́ẹ̀ kọ́ ni òun ṣe sùn ìbá yóò kẹ̀ jí ni pé ẹ wo gbogbo àwọn tí mo lálàrí lónìí gbogbo àwọn ni àmọ́ tó jólówó ládìjẹ ẹ̀wò béèyàn ọba ti elówó kò lè rọrùn rere wọ̀ bí kéèyàn ọba rẹ̀ báwọn tàbí kéèyàn ọba rẹ̀ lẹ́nu tó wípé wọ́n fi sàárè hàn yóò kà wípé wọ́n jọ sin náà ni bí ẹ̀jẹ̀ sìnkú ń sínú sàárè báyìí kan ni òkú padà lọ́wọ́ tó gbàdúrà mi lọ yóò bá padà ẹ̀ ti dàrú àwa wọn ni wẹ́n bọ́dọ̀ èmi kọ́ ọmọ wa o àǹtí mi mò ń retí jọ́jú o ibi tí wàhálà ìtì máa ń dé nìyẹn. yọ̀ọ́dà wà láàkúdà àyà sílẹ̀mì. yọ̀ọ́dà wà láàkúdà àyà sílẹ̀mì yóò sì gbà bẹ́ẹ̀ yóò máa búra kọ́dà ó lè gbé yẹn sí pé ó lè bá yẹn jà nítorí rẹ̀ gbogbo orú àwọn nǹkan yìí ohun tí ó máa ṣẹlẹ̀ náà nìyẹn. bákan náà ìbéèrè wà wá pé kí lè sùn fẹ́ẹ́ gbàǹbí ti ń ṣe wà kọ́sùdù ṣe ìtọ́ mi ra àlè fìdí nìyí kò sí ní tẹ̀sùn fẹ́ẹ́ ṣe ju wípé bóò lòun ó ṣe ramú tí ó fi dẹ́n tí ó máa ṣe èméjì ọlọ́run iná làkúkú lálàá gbogbo tí a ń sọ wípé wo òṣètò ọlọ́run láyé náà ní ẹ̀kúkú múra àlìjẹ náà nígbà tí à ń lálà gbogbo àwọn iná náà náà gbogbo alábẹ́sá sí ó ti ẹ̀tọ́ wá tó mọ́mù náà wọ́n tó wá fokùn ẹ lọ́rùn wọ́n wù náà lọ gbogbo gbogbo náà lárí ibi èṣù fẹ́ bàjánu wà zero nifak kó sì lè gbin kéèyàn máa takotọ lọ́hùn kó lè gbìn sí lẹ́mì kéèyàn òjòlójú èjì kó lè gbìn sí yàn lẹ́mì wà ádámù fẹ́kọ̀ fíhì kéèyàn ò sì mọ́ lè bá àgbà ìsìn ọlọ́run gbọ́mọ́ kéèyàn mọ́ gbọ́lọ́run ọba gbọ́mọ́ gbogbo táwọn afáàbá ń sọ pé ẹ wo mo ti rọ̀dọ̀dọ̀ lójú ran jẹ́mọ́ ẹ wá wo ọ̀gọ̀rù èèyàn tó yẹ pé àtọ́fà ara rẹ̀ ló fi dẹ̀ nítorí ìrìkúrì ó ti tasẹ̀ àgẹ̀rẹ̀ báyìí ẹ ọlọ́run dákun o bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ gbogbo ẹnìkan sí kejì tó mọ̀ pé nǹkan ìṣẹ̀lẹ̀ só ń bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ mi ọlọ́run bá ń dá padà o ọlọ́run bá ń dá padà o àwa náà mẹ́jẹ̀ ara o mẹ́jẹ̀ ara o àtilé àtòkò wa ọlọ́run jọ̀ọ́ jàre ọgbà odi ìṣọ́ rẹ̀ ọ̀fẹ́ kọjá akẹ́nìkan ọmọ pé sóhun ọ̀rọ̀ ayé ń bẹ ọlọ́run dákun mọ́sà àṣọ wa ibi aburu ojúmọmọ sọ wá ń bẹ aburú òru sọ wá ń bẹ gbogbo ọ̀nà tẹ̀sù máa ráyè gbà àsúmáyàn mẹ́jọ ọ̀rá ìdọ̀dọ̀ ti wá o wọ́lájọ́ kò ń sọ rẹ̀ ọ̀rá ìdọ̀dọ̀ ti wá o wọ́lájọ́ kò ń sọ rẹ̀ bí àwọn onímọ̀ rahman tọ́lọ̀ ọba tọ́lẹ̀ mi tá ń bẹ̀ kọ́mọ́ ti gbà tí wàá ti gbà bí idnillahi ta'ala ibi àwà iná látò ti tẹ̀síwájú tó wà ti lórí ọ̀la wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh وعليكم السلام ورحمة الله وبركاته دار الإيمان دار الإيمان دار التقوى والإيمان الإيمان هو of تابع tàbá sọ̀rọ̀ nípa